Ah, gbogbo àwa ẹgbẹ́ tampan látòrí gbogbo ọ̀gá wa pátápátá látòkè ayé wa rè lóde o ayé wa rè lóde o ẹgbẹ́ àwa oní tíátà táyé ń rí táyé ń yọ̀ táyé ń rí táyé ń kí wa níbi gbogbo tó ń torí mímọ̀ wá pàápàá fún wa ní nǹkan tí wọ́n ń torí wípé òkè àmúnú ara ayé dùn tí wọ́n ń torí bẹ́ẹ̀ tí wọ́n ń gbè wá níjà nígbàkigbà tá a bá fẹ́ ní problem ẹgbẹ́ yẹn wá dẹgbẹ́ tí anybody kàn sọ nǹkan tó wù wọ́n sí jágájágá kò sí respect mọ́ fáwọn àgbàlagbà oríṣiríṣi oníkálukú ń ṣe ń tóun náà ẹ̀yin tẹ́ ẹ wá jọ́gà wa náà ẹ dẹ̀ wá jókòó ẹ wá ń wò wá ẹ má wò ẹ jọ torí tọ lọ́hùn gbogbo ẹ̀yin bàbá bàbá ẹ̀yin màmá màmá ẹ má bẹ̀rù kí lẹ bẹ̀rù fún kí ló ń bà yín lẹ́rù èèyàn kan ṣe máa jókòó sí lóyìnbó tó máa lọ́wọ́ ẹ sábọ́ọ̀gì tó máa sọ̀rọ̀ sí gbogbo ẹ̀yin àgbàlagbà kí ẹnìkan tó máa ń bú òbò ní orí Instagram kó máa pariwo wípé irú ìyáwèrò torí pọ́n ti dó ìyáwèrò pa ni ìyáwèrò ó ṣe lè rìn ẹjọ́ ìyá tí kàrí ẹ̀ ò bàjẹ́ láti ìgbà tí ìyá ti wà lọ́mọdé ìyá tí ó ṣorí burúkú ìyá tí ó ṣe wèrè tí ó ṣòṣì kẹ́nìkan wá torí wípé òun fẹ́ bíldì ibi tóun ti máa máa rówó kó wá máa sọ wípé bákan láyé àwọn ìyá yẹn ṣe rí òun náà dẹ̀ dàgbà ju ibi tó dàgbà dé yẹn lọ ẹ wo bí kò sí nǹkan tí anybody fẹ́ fi anybody wá ṣe àwa lálẹ́gbẹ́ wa àrà tó bá wùn wá ká dá nínú ẹgbẹ́ wa ẹgbẹ́ wa ni èèyàn kan tí ò pẹ̀lú wa kò lè máa wá bá wa sọ̀rọ̀ bí ẹ̀yin bàbá bàbá yẹn dẹ̀ ń wò kí ló ń bà yín lẹ́rù now àwọn ọmọ kan root nínú ẹgbẹ́ wọ́n ṣe ohun tí ò dáa àwọn alálẹ́gbẹ́ wa ẹgbẹ́ dẹ̀ ń sọ wípé àwọn máa discipline àwọn ọmọ yẹn ẹnìkan wá dìde ó ní kí president wa kó wá grant interview president wa náà wá lọ ó lọ wọ orúkọ ẹgbẹ́ wa mọ́lẹ̀ on behalf of Jide Kosoko we are sorry sorry for who sarifa who ṣọ́gà wa làwọn ọmọ wọn yẹn ní ntàwádé bá rí ní tíátà i started this profession in the year nineteen ninety two láti ninety two yẹn èmi ò rí gbóhùn tí mo mọ̀ ní wípé gbogbo ọmọ kéékèèké tó bá ti fẹ́ wọnú tíátà yìí wọ́n tún kọ́gbọ́n sí ni ọmọ tó bá bàjẹ́ láti ilé adẹni tó lọ́gbọ́n sí. ṣùgbọ́n sìn wọ́n ti sọṣẹ́ tíátà àdìṣẹ́ tó jẹ́ wípé avenue láti polówó iṣẹ́ aṣẹ́wó adẹ̀ ti gbà pé bẹ́ẹ̀ ló ṣe rí sáìdì tiwọn nìyẹn wọ́n léèyàn tí ó bá ti lẹ́gbẹ́ láyé kò ní lẹ́gbẹ́ lọ́run ẹni tó bá lóun ò ṣẹgbẹ́ ẹ̀fẹ̀ ni tí ò ṣẹgbẹ́ lẹ̀ kò ṣẹgbẹ́ nìyẹn òun ló mọ ohun tó rí tó fi sọ wípé òun ò ṣẹgbẹ́ bàwa tá a wá ń ṣẹgbẹ́ ká má wàá fàyè lẹ̀ fáwọn kan tí ò sí inú ẹgbẹ́ wa láti má wá borí ẹgbẹ́ yẹn jẹ́ mọ́ wa lọ́wọ́ nítorí kíni nítorí kíni ọ̀gá president wa sọ wípé on behalf of Jídé Kòsọ́kọ́ we are sorry sorry for who na sorry for who ṣáwọn ọ̀gá wa nìyẹn ẹ mórí tíátà yẹn ẹ ti bàjẹ́ tí gbogbo ní tíátà ò bá lè sọ̀rọ̀ lásìkò yìí ní àsìkò yìí ọmọ àlè ni nídìí iṣẹ́ yìí yíba tó gúnde ti sọ nínú ìtàn tá a bá wọn ló sọ wípé bẹ́ẹ̀ kò bá kẹ́dẹ̀ ṣọ́ra àwọn tí ó kẹ́dẹ̀ mọ nǹkan aṣẹ́ yìí ló kẹ́dẹ̀ ṣì máa wá gbaṣẹ́ yìí mọ́ yìí lọ́wọ́ ṣé wọn ti gbà á ń jìyà lóríṣiríṣi ọ̀nà àwọn kan á tún wá dé wọn á tún máa wá sọ̀rọ̀ ẹjọ́ president ẹgbẹ́ wa ó ń káwọ́ mọ́wọ́ níwájú ẹ̀sà bọ́ọ̀dì who is that woman self gan tí ó ju wípé kó sọ̀sọ̀kúsọ lórí social media àwa náà máa sọ tiwa kí máa wá yẹ̀yẹ́ àwọn tó gbéṣẹ́ lé àwa lọ́wọ́ àwọn àgbàlagbà tiwa wọ́n ti dówó pa wọ́n dá wọn ẹ̀jẹ̀ ń wò ẹ̀jẹ̀ ń wò ẹ̀jẹ̀ ń wò à tẹ́lú ọ̀dì bá ń wò èmi ni olú olówó gẹ̀mọ́ mi ní wò mi ní wò ìyá tó bá wù ọ̀kọ́ pamọ́ mi ní social media ìsọkúsọ tó bá wù ìkẹsọ sí mi ní social media bó bá ṣe wù ìkẹ bú mi tó ní social media àrà tó bá wù yín kẹ́ dá ọmọ ẹ̀gbá ni mí ọmọ oníṣàbí agbóngbò àkàlà ẹ jẹ́ kájọ bẹ̀rẹ̀ sí bára wa fà kí láti máa yẹyẹ wọn ga wa àwọn àgbàlagbà tó fi ṣe tíátà lé wa lọ́wọ́ láti máa yẹyẹ wọn láti máa dọ̀ bastardize industry wa torí kíni bá a ṣe fẹ́ ṣe lé wa la ṣe fẹ́ ṣe lé wa ẹ̀yin àgbàlagbà ẹ dìde ẹ dìde ẹ jí gìrì ti bá ṣe ìjẹ́ ẹ jí ẹ jí yá mo tún dé o olú olówó gẹ̀mọ́ náà ṣì lórúkọ mi mo ṣì ń sọ̀rọ̀ jẹ́gbọ́ àkọ́kọ́ ń mo kọ́kọ́ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ tẹ́ ti sọ̀rọ̀ tẹ́ ti comment mo rí gbogbo comment oríṣiríṣi lórí ọ̀rọ̀ tó délẹ̀ yìí lórí ìyà tó ń yẹ̀yẹ́ àwọn àgbàlagbà iṣẹ́ ti wa ẹ gbọ́ ọlọ́run ọba á tún ilé àti ọ̀nà títí náà ṣe àmọ́ àárín kan ni mo fẹ́ tún ṣe mi ìfẹ́ kẹ́bíọ̀dì ṣì mí gbọ́ ǹjẹ́ ń gbọ́ ṣẹ́rí kì í ṣe pé bóyá pírẹsidẹ́ǹtì wa ni mò ń sọ wípé bóyá àwọn gọgọgọgọgọ ni pírọ́blẹ́mù yìí no mo gẹ́ẹ̀tì president wa tó jẹ́ Mr. Latin wípé peacemaker ni wọ́n láti lẹ̀ láti lẹ̀ Mr. Latin pẹ̀lú ẹni tó ṣe kíni tó build mi ǹjẹ́ ń gbọ́ peacemaker ni mo náà pé peacemaker tí wọ́n jẹ́ yẹn ibẹ̀ yẹn gọ́gọ́gọ́gọ́gọ́ lọ́ta fẹ́ fi wọlé sí wọn lára ṣótiyé so it's a peacemaker I know so ẹ̀yin èèyàn tẹ́ bá ti fẹ́ máa rí president mi gẹ́gẹ́ bí ẹni tí kò dáa tàbẹ́ni tí kò tó ọ̀rọ̀ sọ tàbẹ́ni tí kò lè ṣe no ẹ má bàa mi rí wọn bẹ́ẹ̀ angu tí mo fẹ́ kẹ́ ẹ bá mi ti rí ni wípé style tí wọ́n fẹ́ fi kó president mi ní pápámọ́ra ẹ get láti lè dọ́gbọ́n ba nǹkan jẹ́ mọ́ lọ́wọ́ torí ẹni tó ń gbìyànjú ni ẹni tó lè ṣe ni ẹni tó ń ṣe ni at least láti gbà tí wọ́n ti di president ẹgbẹ́ wa àwa ìmọ̀ àwọn ipa tó ti kó tá a fi mọ̀ pé ẹni yìí ó tó bẹ̀ ṣe ó tó yẹn jẹ ó tẹ́gbẹ́ yìí tù ṣó ti yé àwọn kọlọ̀rọ̀ sí wọ́n fẹ́ lu ọgbọ́n àrékérekè wọn ẹ wo bí that very woman Yaya Sabod tí Yaya Sabod bá wà ní ẹni wíyà kí Yaya Sabod máa gbọ́ kò sí ìjà tí mò ń bá Yaya Sabod jà báyìí ju wípé kó stop láti máa yẹ̀yẹ́ àwọn àgbàlagbà wa òun kọ́ ló máa dá sọ̀rọ̀ ẹgbẹ́ wa tí ẹgbẹ́ wa bá ní problem tí iṣẹ́ wa bá ní problem kì í ṣe ìyá Esabod tó fẹ́ build YouTube channel yẹ láti máa fi feed ara ẹ̀ ẹ gbọ́ ló máa bá wa dá sí gómìnà wà lọ́sùn gómìnà wà lẹ́kìtì gómìnà wà ní Lagos state gómìnà wà lógùn state gómìnà wà lọ́yọ̀ state ẹgbẹ́ wa tá a bá rí pé pàwa ò ká mọ́ àwọn àgbàlagbà àwọn àgbàlagbà wa wọ́n mọ̀ wọ́n ṣe máa lọ bá any governor pé ẹ wá dá sọ̀rọ̀ yìí ẹ wá bá wa dá sí ẹ wá sọ sí kì í ṣe èèyàn tó jẹ́ pé òun náà entertainer ni ìdí entertainment lòun náà ti ń jẹun kó má bàa yí àwọn entertainers tó pọ̀ jẹ́ ìyẹn ni mo sọ ṣótiyé èmi ń retí èsì látọ̀dọ̀ Yaya Sabord wọ́n ló máa ń fún gbogbo èèyàn lésì wọ́n ló máa ń ṣépè ráìtì tí Yaya Sabord ní láti máa sọ pé ìyá àwẹ̀rò bákan ọ̀gá ẹlẹ́ṣọ̀ sọ̀rọ̀ owó wọn ìyáre àwọn èèyàn ò bẹ̀rẹ̀ sí dọ́sí àwọn èèyàn who are you let me know you àrà tí ẹ sábọ̀dù bá lè fi mi dá kó wá dá mo dúró tán mo dúró tán mo dúró tán mo dúró tán mo dúró tán ẹ sábọ̀dù bá wo ẹ sábọ̀dù ẹ sábọ̀dù kẹ ẹ sábọ̀dù kẹ ẹ sábọ̀dù kẹ ó yá níṣó lẹ̀ ẹ fi pírẹsidẹ̀ntì mi lẹ̀ o pírẹsidẹ̀ntì mi ò nínú ọ̀rọ̀ yìí rárá wọ́n fẹ́ kó ní papamọ́ra ni o wọ́n fẹ́ bà lórúkọ jẹ́ ni o wọ́n bá pé president mi fẹ́ make peace ló fẹ́ jẹ́ kó àwọn kọ̀ọ̀kan já àwọn kọ̀ọ̀kan mi lè dọ̀tí president mi mi ò lè yẹ president mi mi ò lè sọ pé president mi kò mọ ohun tó ń ṣe nítorí peace ni president mi ṣe wà ṣùgbọ́n dáadáa ò lè jà ó ní àbúrò tó gbójúlé agbára kẹsàbọ̀dù bá ní gangan ni nìfẹ́ kẹsàbọ̀dù ló lè mi lórí mo dúró tọ́ mo dúró tọ́ wàláì mo dúró tọ́ ọlọ́run gan mo dúró tọ́ tó o bá mọ̀ yàn bú tó o máa yé èèyàn bàjẹ́ ẹ sábà tó bá ti rẹ̀ mí fún ẹ kó o pàjá fún mi mo fẹ́ jẹ bóyá rí nìyẹn o.